tó já sí wípé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí wọ́n fi ń tako ìránṣẹ́ yìí lẹ́yìn ìgbà tí ìránṣẹ́ yìí ti dágbére fáyé mi ò rí wọn pé wọ́n ṣe dáadáa tí wọ́n bá dẹ̀ tó fẹ́ẹ́ lò bẹ́ẹ̀ náà wọ́n lè fi kọ́ ẹlòmíì lọ́gbọ́n ṣùgbọ́n kìí ṣe láti fi dá òkú ọ̀run lẹ́bi a ti gbà wípé lẹ́yìn ikú ìdájọ́ ni kìdẹ́ ṣe èèyàn ni ó dá èèyàn lẹ́jọ́ hmm. ọlọ́run nìkan ló lè dá èèyàn lẹ́jọ́ nítorí pé ẹni tó ń dá èèyàn lẹ́jọ́ náà gan á dá náà lẹ́jọ́ ipò kan náà ni kìrìsìtẹ́nì mùsùlùmí àti babaláwo dúró níwájú ọlọ́run ẹni tó ṣe dáadáa ẹni tí ò ṣe dáadáa ẹni tó ṣe rere ẹni tí ò ṣe rere ipò kan náà lájọ wà wájú ọlọ́run nígbà tá a bá wá dé wájú ọlọ́run ni ó ṣe máa bi wá léèrè ohun tá a gbáyé ṣe ìgbà náà lọ́lọ́run ó tó ṣe ẹ̀yàn ibi tó wá fẹ́ dúró sí. ayé tá a wà yìí <laughs> àwọn tọ́lọ́wọ́n bá lò ní ọ̀nà tó lágbára gan-an tí ó dẹ̀ kárí gbogbo àgbáyé àdúrà ni ká fi máa ràn wọ́n lọ́wọ́ àdúrà ni ibi tí mo ti bẹ̀rẹ̀ ni wípé fìtílà ó ní àwọn ìránṣẹ́ ọlọ́run tàbí àwọn tó ń túyàn lẹ̀ bíi fìtílà ni wọ́n ṣe rí èèyàn lè gbọ́wọ́ léèyàn pé lórúkọ Jésù àrùn ẹ̀tẹ̀ tó gbé wá ó yá jáde èèyàn lè gbọ́wọ́ léèyàn pé lórúkọ Jésù òkúta gbé wá ó yá kó jí dìde kó sì jí kárùn ẹ̀tẹ̀ lọ ṣùgbọ́n kóun náà ní nǹkan kan tó ń bá fà ẹni tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run ní tòótọ́ inú ìyá lọ́lọ́run ti máa ń dá ìránṣẹ́ ọlọ́run kìí ṣe pé ìgbà téèyàn bá dàgbà lèèyàn kàn déédé sọ pé ah mo ti dé bíbélì mi mo ti dìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n àwọn kan wà tán pọ̀ bẹ́ẹ̀. bóyá èèlò èèlò àlàó èèlò. ojú tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tàbí tí wọ́n ń pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run wọ́n lè máa pera wọn ní wòlíì tàbí àfáà òun ni pé wọ́n ń wò wọ́n bíi áńgẹ́lì bí ẹni tó jẹ́ pé kò gbọ́dọ̀ complain orí fífọ́ o bó bá complain orí fífọ́ wọn bí lè rí pé à ṣe bí wòlíì nìyín abájọ tọ́pọ̀ àwọn wòlíì náà ṣe máa ń fọwọ́ tó ń dùn ọ́n sábẹ́ aṣọ wọn nífẹ̀ẹ́ káyé ó mọ̀ pé nǹkan kan ṣubú tẹ àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Egbin Ọ̀run eléyìí tó kú lẹ́nu àìpẹ́ yìí ní òbí interview tí mo fẹ́ ṣe yìí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wòlíì kan tó mọ Egbin Ọ̀run dáadáa nígbà tó wà láyé ṣé ẹ mọ̀ wípé nígbà tí yóò kú bí ọdún kan tí ògo bẹ̀rẹ̀ sí tàn tíràwọ̀ Egbin Ọ̀run ó tàn táyà bẹ̀rẹ̀ sí pòkìkí ẹ̀ pé ológo kan rèé ìṣẹ̀lẹ̀ àbàmì kan ṣẹlẹ̀ nínú concert kan eléyìí tí wọ́n lọ ṣe gẹ́gẹ́ bó ṣe tó mi létí ńgbà náà ni pé àwọn tí wọ́n wá bá kọrin nínú concert tó ṣe lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ń padà lọ sílé wọ́n ní jàǹbá mẹ́ta sì kú nínú wọn àwọn kan wá bẹ̀rẹ̀ sí drag yẹn wọ́n wá ń fàyẹn pé kí tiẹ̀ ló dé táwọn èèyàn gbẹnu dákẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà lọ́hùn-ún tó jẹ́ pé lẹ́yìn ìgbà táwọn èèyàn wọ̀nyí kú ògo ẹ̀ búyọ kí lẹ fẹ́ fàyọ ẹ farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dé parí ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ káàbọ̀ sórí ètò. mo kí yín ní orúkọ ọlọ́run bàbá mo kí yín lórúkọ ọlọ́run ọmọ mo kí yín ní orúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ alákọ̀ọ́kọ́ mo gbàdúrà fún gbogbo ìṣẹ̀dá ènìyàn gbogbo ọmọ ológo àti abiyamọ tó bímọ ológo tó lè rí àmì ṣe tó dẹ̀ lè pín fọ́nrán àdúrà yìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ ìjì ayé ò ní jà yín ogun tí ó sọ yín di òkú lójijì táwọn èèyàn ò fi padà máa sọ̀rọ̀ òdì nípa yín lórúkọ Jésù ogun yẹn ò ní dé bá yín alágbára tó bá lòun ò ní jẹ́ kẹ́ ẹ ráyè ṣe irú alágbára bẹ́ẹ̀ ilẹ̀ kò gbé wọn mì àánú kò fọ̀ lórí yín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. kí ló kọ yín. orúkọ mi ni ìránṣẹ́ ọlọ́run wòlíì táíwò ṣolóye bàbá orí òkè àṣẹ àtagbára láti orí òkè àṣẹ àtagbára tá a wà ní gbẹ̀ǹkú olódó garage nílùú ìbàdàn. bàbá wòlíì ṣe é mọ obìnrin kan tí wọ́n ń pè ní igbe ọ̀run. ah bí ìbéèrè tẹ béèrè arábìnrin mo mọ̀ ọ́ mo mọ̀ ọ́ ṣùgbọ́n kì í ṣe ọlọ́rọ̀ mi hmm. ṣùgbọ́n tó bá ní ṣe èèyàn mọ̀ èèyàn mo mọ̀ ọ́. yóò ti tọ́dún mélòó tẹ́ ti mọ igbe ọ̀run báyìí. ah tí a bá ní káwò dáadáa ah, ìránṣẹ́ ọlọ́run morẹ́ni kejì basirat egbin ọ̀run tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ó ti tó ọdún kẹjọ tí mo ti mọ ìránṣẹ́ Ọlọ́run yìí ṣùgbọ́n nígbà tí mo mọ̀ wọ́n wọ́n jẹ́ òǹkọrin ẹ̀mí ìyẹn nígbà yẹn lọ́hùn bó tilẹ̀ jẹ́ pé àjọ ní ìfọ̀rọ̀wérọ̀ rí ṣùgbọ́n ẹni tí mo mọ̀ dáadáa òun ni arábìnrin náà. ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ báyìí kò sẹ́ni tó wáyé tí ò ní kú. bẹ́ẹ̀ ni. la ṣe ń pé ọ̀ràn mọ́kànjú mọ́ gbogbo wa là ń bọ̀. Hmm àsìkò tó ní kálukú ó lọ lẹ́nìkan ò mọ̀ kédùmàrè dákun mọ́ fi kú tó yáwọ́ pa wá wòlíì ìbàṣírà ti wá dágbére fáyé báyìí hmm. oríṣiríṣi awuyewuye ló ń lọ nígboro àwọn ọ̀rọ̀ ọlọ́kan òjọ̀ kan jáde ni mo ṣe wò pé nínú ìfọ̀rọ̀wérọ̀ wa yóò wù mí káwọn èèyàn rọ́gbọ́n kọ́ kán sì rí nǹkan dì mú kí wọ́n rẹ̀ kọ́kọ́ kọ́ńkàlùkù sì rí tí ó ṣayé ẹ̀ láǹfààní nínú ẹ̀ mo sì gbà pé a ṣe é ṣe. lágbára ọlọ́run. wà á ní wà kúkú wà ó kú dúkìá wà ó jẹ mẹ́rin sáà ní kẹ́dùn náà sọ wà ó jẹ mẹ́rin wà ó ní kẹ́dùn náà sí ẹ̀dá. ó ti tó ọdún mẹ́jọ hmm. tí mo ti mọ arábìnrin ìgbà tí mo mọ̀ wọ́n mo mọ̀ ọ́ gẹ́gẹ́ bí òǹkọrin ẹ̀mí ẹnìkan wá wà nínú àwọn tí wọ́n invite síbi kọ́nsáàtì wọn tó jẹ́ òǹkọrin ẹ̀mí náà ẹnì yìí ó ti mú ẹnì kejì mọ̀ mí tó já sí wípé nínú àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí mo mọ àwọn méjì ṣùgbọ́n ìkan ló súnmọ́ mi dáadáa nínú wọn. kí ló kọ yẹn. ẹni yẹn là ń pè ní Yínká Destiny aláràgbàyídá hmm. gbogbo àwọn tó bá mọ̀ ọ́ kódà béèyàn wa náà èèyàn máa rórúkọ yẹn náà ó dùn mí gan ó dẹ̀ bà mí nínú jẹ́ nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn mẹ́rin ni ìṣẹ̀lẹ̀ náà ìjàmbá yẹn ṣẹlẹ̀ sí ṣùgbọ́n àwọn mi méjì ni mo mọ̀ tó jẹ́ òǹkọrin níbẹ̀ wọ́n lọ kọ́nsáàtì ìránṣẹ́ ọlọ́run Mọ́rẹ́nikejì Basirat tá à ń pè ní Ìgbìn Ọ̀run yìí nígbà tí wọ́n ń darí bọ̀ ní ìdájí òun ni ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ òun ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ṣẹlẹ̀ ó dẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìdí tó tiẹ̀ tún wá fi dùn mí jù ó tún jẹ́ arákùnrin tó nífẹ̀ẹ́ láti máa ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìyẹn Yínká Destiny Aláràgbà ìdá tí mò ń sọ ń parẹ́ yìí torí nígbà tí mo mọ̀ ó pinnu láti máa mú àwọn iṣẹ́ mi yá nígbà yẹn pẹ̀lú ẹ̀bùn orin tí Ọlọ́run fún láti pé ó fẹ́ máa invite àwọn èèyàn rẹ̀ wá sọ́dọ̀ wa. So kí iṣẹ́ ìrere táwa náà ń ṣe nígbà náà kó lè bá a máa tẹ̀síwájú ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ ó bà mí nínú jẹ́ gan pé ah èèyàn ṣe ń lọ síbi program tán ti lọ yin Ọlọ́run tí ó ń darí bọ̀ wálé tí ẹ̀mí wọn sì pin síbẹ̀ ah ó dẹ̀ yẹ kẹ́nìkan ṣàmì lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ ikú òjijì tí ó pa yín tẹ̀ fi ní rògo yín lò lórúkọ jésù ikú yẹn yẹ lórí yín sá ó jẹ nǹkan tó bà mí nínú jẹ́ hmm. ṣe wá rí ẹnìkejì tí mo tún mọ̀ náà ah, arákùnrin náà máa da o arákùnrin da torí ọjọ́ tí wọ́n mú arákùnrin náà mọ̀ mí mo rí àpẹẹrẹ tó da lára arákùnrin náà mo rí àpẹẹrẹ tó da lára arákùnrin náà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí mo máa fi rí tó máa fi tó ọdún kan àtìgbà díẹ̀ sí ni mo gbọ́ wípé ìránṣẹ́ ọlọ́run Basirat Mọ́rẹ́níkejì Ẹgbìnọ̀run wọ́n fi ìpìlẹ̀ chọ́ọ̀chì lélẹ̀. pé wọ́n ti di wòlíì. bẹ́ẹ̀ ni pé wọ́n ti di wòlíì tí wọ́n sì ń fi ìpìlẹ̀ chọ́ọ̀chì lélẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ń fi ìpìlẹ̀ chọ́ọ̀chì yẹn lélẹ̀ kò pẹ́ rárá náà la dẹ̀ rí pé gbogbo ẹ ti bẹ̀rẹ̀ sí ní rúgọ́gọ́ tí ògbó yẹn ti bẹ̀rẹ̀ sí ní farahàn gan ògbó yẹn ti bẹ̀rẹ̀ sí ní farahàn gan ẹnìkan dẹ̀ yẹ kó ṣàmì àwọn ìṣẹ̀lẹ̀ búburú tí ó darapọ̀ mọ́ ògo tiẹ̀ tí a yóò fi máa rò wípé o dọ́gbọ́n tí ò dá sí ìrìn àjò ẹ lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ ẹ gbọ́ sà lẹ́yìn tí arábìnrin yìí ṣaláìsí tó dé Ọlọ́run ní pé òun ni mo rí tí àwọn kan gbé ọ̀rọ̀ yìí wá sí orí fọ́nrán alátagbà tí wọ́n wá sọ pé ó ga o gbogbo àwọn tí wọ́n mọ àwọn arákùnrin tó ti ẹ̀kú ń gbà yẹn ṣé wọn ò tiẹ̀ lè sọ̀rọ̀ kankan nípa ẹ̀ ni àbí kí ló dé táwọn èèyàn wá burú tó tó báyìí ó ní ẹni yẹn fi síta ṣùgbọ́n fúnra mi náà mo lọ kọ́mẹ̀ntì síbẹ̀ mo ní kìí ṣe pé èèyàn gbàgbé ṣùgbọ́n nígbà míì èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa a lè máa wò pé àbí iṣẹ́ ìránṣẹ́ arábìnrin yẹn nípa tó ṣe àbò lọ́wọ́ sí ikú àwọn ẹni tó dẹ̀ lè jẹ́ pé ó lè má rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run máa ń dìgbà ṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àǹtabádẹ̀ wo ìrìn àjò arábìnrin àìránṣẹ́ ọlọ́run Basira tí mo rẹ́ni kejì egbin ọ̀run yìí nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ti ṣe sẹ́yìn sẹ́yìn sẹ́yìn a rí i pé láti kékeré ni àpẹẹrẹ pé ìránṣẹ́ ọlọ́run yìí yóò jẹ́ òjíṣẹ́ ọlọ́run ló ti wà lára ẹ̀. ṣùgbọ́n ṣe é rántí pé mùsùlùmí ilé mùsùlùmí ni wọ́n bí sí Bàṣírà lórúkọ ẹ̀ ń jẹ́. ẹ ṣe sà hmm. ẹ ṣe sà hmm. ah, nínú ìfọ̀rọ̀wérọ̀ wọn hmm. wọ́n jẹ́ oyé wa pé ah, ẹlẹ́sìn yanranyanran nínú ẹ̀sìn mùsùlùmí òun ni bàbá wọn ṣùgbọ́n wọ́n láwọn máa ń gbọ́ ohùn débi wípé tí ìránṣẹ́ yẹn bá rí i pé èèyàn kan lọ tí àmì kan bá wà lára ẹni yẹn ó lóun ó lọ dá wọn dúró pé lágbájá báyìí nǹkan báyìí ni mo rí lára yín tàbí bóyá ẹnìkan lọ tó ti jẹ́ pé bóyá wọ́n ti sàmẹ́kú sí ẹni yẹn lára ó lóun lọ bá wọn pé òun rí pé àmẹ́kú wà lára ẹni ó ní gbogbo àwọn nǹkan yẹn ni ìyá òun gan máa ń ṣàkíyèsí tó tẹ̀ jẹ́ pé ìyá gan máa ń bínú nígbà yẹn kó tó wá di wípé ó dàgbà débi pé wọ́n lọ fi sí ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọmọ yìí bó láti ṣe wọ́n dẹ̀ ní kò pẹ́ kò jìnnà òun ló bẹ̀rẹ̀ sí ní wọnú ẹ̀mí tó bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ìránṣẹ́ láti ibẹ̀ ìdí nìyẹn tí mo fi rọ gbogbo àwọn ènìyàn gbogbo tí èèyàn bá fẹ́ ṣe láyé yìí kí èèyàn máa fi tọlọ́run síwájú torí pé téèyàn bá fẹ́ ṣe nǹkan tí ò bá fi tọlọ́run síwájú ó máa ń padà lẹ́yìn kéèyàn má dẹ̀ sáré kọjá kádàrá kéèyàn má sáré kọjá ibi tọlọ́run bá fi ẹsẹ̀ rẹ̀ sí ah, ṣe rí ìgbé ayé arábìnrin yẹn jẹ́ ìgbé ayé tó jẹ́ ìyàlẹ́nu tàbí tó lè rúyàn lójú àwọn iléèbó máa pè ní mystery life yes ó máa jẹ́ ó jẹ́ ìgbé ayé mystery life. lẹ́yìn ikú Egbin Ọ̀run àwọn kan sọ pé ó mà ṣe o wọ́n kédàrò àwọn kan sọ pé eh, kí ni eh, ṣáà tí ẹ lè sọ àwọn tó ti tọwọ́ bọ̀ tójú bọ̀ kó tó dìpọ̀ lọ eh, nítorí wọ́n ń question wọ́n ń wọ́n ń ṣe àríwísí sí ìlànà ètò àdúrà ẹ̀ sí àwọn ìlànà ìsìn ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì ojú wo lẹ fi wo ọ̀nà méjì tí kìíní ìpín sí. ẹ ṣe sà ṣe rí irú tó ṣe ìránṣẹ́ ọlọ́run tí wọ́n jọ́ ọlọ́run nípè yìí irú tó ṣẹlẹ̀ sí wọn èmi náà ní àpẹẹrẹ irú ẹ̀ ẹ má gbàgbé wípé mo ti sọ ìtàn mi fún yín rí hmm, tí àwọn èèyàn wa náà dẹ̀ ti gbọ́ nípa ìtàn mi díẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ lára àyè sọ tán nígbà yẹn ṣe rí nígbà tí mò ń rí àpẹẹrẹ pé màá ṣiṣẹ́ olúwa mo máa ń sọ gbogbo ibi tí n bá dé ẹni tán bá ń pè níránṣẹ́ ọlọ́run abímọ ni o kì í ṣe ìgbà tó dàgbà o ṣe gbọ́ mi sà ẹni tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run ní tòótọ́ inú ìyá lọ́lọ́run ti máa ń dá ìránṣẹ́ ọlọ́run kì í ṣe pé ìgbà téèyàn bá dàgbà lèèyàn kọ̀ déédéé sọ pé ah mo ti gbé bíbélì mi mo ti dìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n àwọn kan wà tán pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí mò ń sọ rèé nígbà tí mò ń ṣèwádìí nípa wípé ṣé lóòótọ́ lolúwa pè mí ṣé lóòótọ́ ni màá ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ẹ̀ mo dé ibì kan tí wọ́n ti gbàdúrà fún mi tí wọ́n dẹ̀ ti jó mi wọ́n ní bí Ọlọ́run ṣe dá mi ìdá tó dá mi láti ṣiṣẹ́ ó ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó bá tọ́ ń bá yà sí ó ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà lọ́lọ́run ti lè lò mí ọ̀nà mẹ́ta. ẹ gbọ́ yorùbá mi sà ó ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ìkéyìí tí ń bá yà sí ó ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run ti lè lò mí ẹ ṣe àkọ́kọ́ ń bẹ̀ ó ní tí ń bá yà sí ìlànà àwọn babaláwo hmm. tí ó máa fi ọpọ́n ifá àbí nǹkan kan yẹ wò fáwọn èèyàn láti fi dá wọn lóhùn ó ní mi ò ṣìnà pẹ̀lú tí olúwa sọ fáwọn ẹ̀ẹ̀kejì ń bẹ̀ ó ní bí n bá lọ sí ìlànà àwọn àáfàá tán ṣe jálàbí Hmm. láti máa gbéyà yanrìn àbí ìlànà tọ́lọ́run bá kọ́ wọn láti máa fi dáhùn èèyàn lóhùn ó ní mi ò ṣìrìn ó ní tí n bá dẹ̀ lọ sí ìlànà wòlíì náà ó ní mi ò ṣìrìn ó ní nítorí pé ìpè tọ́lọ́run pè mí gbogbo tí n bá dáwọ́lé láti fi ṣiṣẹ́ ìtúsílẹ̀ tàbí láti fi ṣiṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn ó ní kò sí ìtọ́lọ́run ò ní bá mi dá síbẹ̀ ìdí nìyẹn tó fi dàbí pé ó ṣeé ṣe náà kó jẹ́ pé irú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni arábìnrin yẹn ní ṣùgbọ́n tá a bá wá ní káwo méjèèjì tàbí mẹ́tẹ̀ẹ̀ta kò sí bá a ṣe fẹ́ rìn papọ̀ tí ayé ò ní ríyàn bí ẹni tí ò mọ nǹkan tí ń ṣe kò sí bá a ṣe fẹ́ da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tàbí méjì pọ̀ nínú ẹ̀ táwọn èèyàn ò ní ríyàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé òtítọ́ ló ní ìpè tàbí lóòótọ́ ni Ọlọ́run rán níṣẹ́ tó ń ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pé ibi tá a bí mi sí tí. Si, olúwa sì ti ń lò mí nígbà tí mo wà ń kékeré torí mo sọ nínú fídíò tá a ṣe nígbà yẹn lọ́hùn òun ni mo ṣe dúró sí ìlànà ọlọ́run ìyẹn tó jẹ́ ti kìrìsìtẹ́nì tí ọlọ́run sì ń lò mí títí dọjọ́ òní so èèyàn lè ní oore ọ̀fẹ́ kó dẹ̀ sọ pé bẹ́ẹ̀ lòun ṣe lò èèyàn lè ní oore ọ̀fẹ́ kó wò pé rárá ojú kan ni mo fẹ́ ní. bí ó ṣe jẹ́ pé onírúurú èrò hmm. ló wá ń wá sáwọn yẹn lọ́kàn ọ̀rọ̀ tó sì ń jáde lẹ́nu àwọn èèyàn báyìí àwọn kan ń kèdàrò hmm. àwọn kan sì ń criticize. ẹ ṣe ṣe rí arábìnrin edwin ọrún hmm. tó jẹ́ Mọ́rẹ́níkejì Basirat hmm. ó ń já ewé ó ń já egbò ó ń fi orúkọ Jésù gbàdúrà àwọn èèyàn wá wò ó wípé ẹni tó lè máa já ewé tó lè máa já egbò tó kìkì ẹ̀kan tó báyìí tó ní owó tó báyìí tó ní gbogbo ẹ̀ tó báyìí ní ìdánilójú á jẹ́ pé ó ti òun náà ti dọ́gbọ́n sí ó ti tẹ́ǹdì. wọ́n tún tiẹ̀ máa ń bu pé ó tún máa ń kọrin Islam lórí. ẹ ṣe ìyẹn tiẹ̀ oyè ká tiẹ̀ kó tiẹ̀ tó di pé bóyá bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì tí ó jọ lọ́n pè náà àwọn fọ́nrán kan jáde tó pọ̀ látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì láti tako ìlànà tó ń lò lórí pẹpẹ láti máa kọrin aláìláà ìlàláà ọ̀sà àwọn orin tó jọ mọ́ ìlànà ti mùsùlùmí ní orí pẹpẹ tá a bá dẹ̀ ní káwo ohun tí arábìnrin yẹn wò ní wípé abẹ́ òun sínú ìlànà yìí òun dẹ̀ ti dàgbà débi wípé òye ti yé pé orúkọ ọlọ́run náà ni gbogbo ẹ̀ nítorí wípé tá a bá ní káwo á rí i pé àwọn mùsùlùmí wọn ò kó yé wa pé èdè arábíkì òun ni àwọn nǹkan táwọn ń sọ hmm. ẹ ṣe èdè arábíkì yìí tá a bá ní ká tutù náà ó tún nítumọ̀ nínú èdè yorùbá hmm. àbí english ó dàbí ká sọ pé allah wọ́n sọ pé ọlọ́run ló ń jẹ́ allah ó túmọ̀ sí pé òun lè wo níwò wípé kò jámọ́ kankan tó dẹ̀ jẹ́ wípé ó ṣe pàtàkì kéèyàn lè dúró lójú kan bí mo ṣe sọ pé èmi náà gbà tí wọ́n sọ tèmi fún mi mo dúró ní ojú kan kó má bàa dàdàkudà mọ́ mi lọ́wọ́ hmm. so àìdúró lójú kan arábìnrin yẹn òun ló jẹ́ káwọn èèyàn máa wò níwò wípé kò mọ tí ń ṣe tàbí kò dúró nínú òfin àti ìlànà tí Ọlọ́run fi sí. Hmm. tá a bá ní káwò dáadáa a rí wípé nígbà míì nígbà míì mo máa ń sọ ẹni tí ogun ẹ̀ máa ṣẹ́ ní ìlànà kan hmm. tó bá lọ ìlànà bòmí ogun yẹn ò ní ṣẹ́ o hmm. ogun yẹn ò ní ṣẹ́ o ìdí nìyẹn tó dàbí pé náà tá bá ní ká lọ ká bọ̀ ká gbé sọ́tún ká gbé sósì a nílò láti máa criticize ká máa dára wa lẹ́bi nítorí pé ọlọ́run fúnra rẹ̀ nìkan bíbélì sọ pé ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá wa náà lẹ́jọ́ ṣùgbọ́n a lè gbára wa ní ìmọ̀ràn ṣùgbọ́n ìmọ̀ràn wúlò nígbà tá a bá wà láyé hmm. kìí ṣe ìgbà téèyàn bá kú ni ìmọ̀ràn máa ń wúlò hmm. tó já sí wípé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí wọ́n fi ń tako ìránṣẹ́ yìí lẹ́yìn ìgbà tí ìránṣẹ́ yìí ti dágbére fáyé mi ò rí wọn pé wọ́n ṣe dáadáa tí wọ́n bá dẹ̀ tó fẹ́ lò bẹ́ẹ̀ náà wọ́n lè fi kọ́ ẹlòmíì lọ́gbọ́n ṣùgbọ́n kì í ṣe láti fi dá òkú ọ̀run lẹ́bi pé kí ẹnikẹ́ni ó má dá ẹ̀gbin ọ̀run lẹ́bi mọ́. kẹ́nikẹ́ni má dá lẹ́bi mọ́. nípa bó ṣe gbé ìgbé ayé ẹ̀ tàbí bó ṣe ṣe ìlànà ìsìn. ẹ ṣe sí olódùmarè ọlọ́run tó ń jọ́sìn fún nígbà tó wà láyé. bẹ́ẹ̀ ni sà ní ìwọ̀n ìgbà tí a bá sí nínú àwọn tó pè jókòó rí wípé báyìí láti ṣe báyìí láti ṣe ìdí nìyẹn tó fi dàbí pé gbogbo àgbáyé ẹ rí i pé kò sẹ́ni tó lè sọ pé òun dá ṣe nǹkan rí tí ò ní ẹnìkan tó lè jáwòkọ́ṣe ẹ̀. yóò ní mẹ́ńtọ̀ ẹ ṣe sà bí ò ní àwòkọ́ṣe ní tààràtààrà tó mm. jẹ́ dojúkojú mm. yóò ní àwòkọ́ṣe ní aláwòkọ́ṣe mm. torí gbà míì olùtọ́sọ́nà tí ń fa lọ́wọ́ kó wá báyìí ni orin. ó lẹ á ní olùtọ́sọ́nà tó máa máa tọ́ sí ọ̀nà ìdí nìyẹn tó fi dà pé gbogbo wa náà àti ajẹ́ránṣẹ́ Ọlọ́run ni o àti ajẹ́ òṣìṣẹ́ kan níbì kan ni o a gbọ́dọ̀ lè submit fún àwọn tí wọ́n bá lè jẹ́ alátọ̀nà wa. Hmm. ìdí ni wípé ó máa ń ṣe pàtàkì fún èèyàn téèyàn bá fẹ̀mí darí o torí pé wọ́n máa ń pa òwe nílẹ̀ Yorùbá wọ́n á ní o pàdé àgbàlagbà lọ́nà ó ní kó kọ́ ọlọ́gbọ́n èèyàn mọ tá àgbàlagbà yẹn náà ṣe dé àgbà tó dà ṣùgbọ́n wọ́n tí o fẹ́ wòyàn gẹ́gẹ́ bí ẹni tó o fẹ́ kó máa tọ́ ọ sọ́nà wàá ti fẹ̀mí darí pé ṣé ẹni tí ò lè ṣì mí darí ni àwọn tó bá dẹ̀ sọ fúnyàn náà kéèyàn náà ṣetán láti máa gbọ́ kó má bàa dìyàn lọ́wọ́ ní ọjọ́ iwájú kó má bàa di ìdálẹ́bi fúnyàn ní ọjọ́ iwájú bí irú eléyìí tí gbogbo àwọn èèyàn ń dá lẹ́bi lọ́tún lọ́sì mo dẹ̀ torí àáfàá kan náà gan tí àáfàá yẹn jáde tó bínú gan àwọn èèyàn náà ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ àáfàá yìí àáfàá lẹ́gbàá hmm, àwọn èèyàn ti sọ̀rọ̀ gan pé ó ṣe máa sọ wípé nítorí pé ìránṣẹ́ náà kú sínú ẹ̀sìn mùsùlùmí wípé kò lè rí ojú rere ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ mo fi àsìkò yìí rọ̀ gbogbo ẹ̀yin bàbá bàbá nínú ẹ̀sìn mùsùlùmí ẹ jẹ́ ká máa wá ìfẹ́ ìrẹ́pọ̀ ní kẹ́ ẹ jẹ́ ká máa wá ṣe rí ìwàásù tá à ń wò yìí ìwàásù tá a bá fẹ́ lo ìwàásù tá a dẹ̀ fẹ́ kó nítumọ̀ a gbọ́dọ̀ mú ní èlé hmm. lóòótọ́ a gbọ́dọ̀ sọ òtítọ́ ṣùgbọ́n ẹ ó dàbí ẹni tó gbé oúnjẹ ẹran lọ́wọ́ tó tún mú pankẹ́rẹ́ lọ́wọ́ ẹ rí i wípé kò sí bí ẹran yẹn ṣe lágídí tó sà ó gbóúnjẹ lọ́wọ́ ó tún mú pankẹ́lẹ́ lọ́wọ́ ẹran yẹn ó tàdí sẹ́yìn ni. yóò hmm. bá tiẹ̀ jẹ́ gan bí ṣe ń jẹ ní ìmọ̀ wò kí pé pàṣọ ti ń bẹ lọ́wọ́. kò ní fẹ́ wá jẹ́ àfi tó wá jẹ́ pé ẹran tó ti yẹ hànà tán yányán lókù <laughs> àfi tó bá jẹ́ ẹran tó jẹ́ pé òun náà ti rò ó tán yányán lókù òun ní òsùn mọ́bẹ̀ tó rí èèyàn lè fi sẹ́yìn kó wá o ṣùgbọ́n èèyàn gbé ẹ̀gẹ́ lọ́wọ́ mo gbàdúrà fún wa lórúkọ Jésù bó ti hù kí ogun le tó lórúkọ Jésù ogun ayé ò ní borí wa sà ìránṣẹ́ yẹn wá bẹ̀rẹ̀ sí ní dá òkú ọ̀run lẹ́bi tó pọ̀ òkú ẹ̀rùn lẹ́bi tó pọ̀ ṣùgbọ́n inú mi dùn fún èsì tí ìkan nínú àwọn ìyá wa nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n tí wọ́n tí wọ́n fún arákùnrin yẹn gẹ́gẹ́ bí àmọ̀ràn ó ní tí ọlọ́run ò bá fẹ́ kó sí ẹ̀sìn mìíràn ju mùsùlùmí lọ ó lọ́lọ́run lágbára àti ṣe bẹ́ẹ̀ tí mo tẹ́mi náà dẹ́ máa ń sọ nìyẹn ọlọ́run lágbára láti sọ pé kí gbogbo wa jẹ́ kìrìtẹ́nì nìkan ọlọ́run lágbára láti ní kí gbogbo èèyàn jẹ́ oníṣẹ̀ṣe nìkan ṣùgbọ́n ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ òun ló wù ú láti fi olúkálukú sílẹ̀ kó yan in tó fẹ́ bíbélì náà sọ ó ní a ti fi lélẹ̀ sí ọmọ ènìyàn a ti fi lélẹ̀ níwájú ọmọ ènìyàn láti yan èyí tó wù ú nítorí náà tó bá wá yan nǹkan tó wù ú ìgbà tó bá wà láyé bí irú eléyìí tèmi àti yín jọ ń gbọ́ báyìí tèmi àti yín náà bá níbi tá a kù sí ẹ jẹ́ ká ṣe àtúnṣe ìgbà tá a wà láyé la lè ṣe àtúnṣe òkú ọ̀run oore kan téèyàn lè ṣe fókú ọ̀run náà ni pé kéèyàn bá bẹ lọ́hùn ṣùgbọ́n nínú òye ti kìrìsìtẹ́nì wọ́n máa ń jẹ́ kó yé wa wípé wọ́n ní ìṣìpẹ̀ kan ò sí fún nínú ìsà mọ́ pé ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ máa ṣe rere nígbà tá a bá wà láyé títí di ọjọ́ ikú wa hmm. torí pé ẹni tó bá ti kú a ti gbà wípé lẹ́yìn ikú ìdájọ́ ni kìdẹ́ ṣe èèyàn ni ó dá èèyàn lẹ́jọ́ hmm. ọlọ́run nìkan ló lè dá èèyàn lẹ́jọ́ nítorí pé ẹni tó ń dá èèyàn lẹ́jọ́ náà gan á dá lẹ́jọ́ ipò kan náà ni kìrìsìtẹ́nì mùsùlùmí àti babaláwo dúró níwájú ọlọ́run ẹni tó ṣe dáadáa ẹni tí ò ṣe dáadáa ẹni tó ṣe rere ẹni tí ò ṣe rere ipò kan náà lájọ wà wájú ọlọ́run nígbà tá a bá wá dé iwájú ọlọ́run ni ó ṣẹ̀ máa bi wá léèrè ohun tá a gbáyé ṣe hmm. ìgbà náà lọ́lọ́run ó tó ṣe ẹ̀yàn ibi tó lúkálukú wá fẹ́ dúró sí hmm. kì í ṣe ìgbà tá a wà láyé lẹ́nìkan sọ pé ẹnìkan ò lè déjọba ọlọ́run torí pé ó lè jẹ́ pé ìṣẹ́jú kan tí ẹni yẹn máa kú ọlọ́run lè fún lórí ọ̀fẹ́ hmm. tí ò sì ní séèyàn bẹ̀ téèyàn ò sì ní mọ̀ tí ó dẹ̀ ti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tọ́lọ́run sì gbàgbọ́ ẹ̀ tó wá jẹ́ pé ẹni tó rò pé òun lòún mọ́ jù ìdí nìyẹn tí bíbélì sọ pé tó dúró kó kíyè sára hmm. kó má bàa ṣubú ó já sí wípé ẹni tí ó rò pé òun ṣe dáadáa bọ̀ ó lè kú díẹ̀ kó kú kó ṣe àṣìṣe kó má dẹ̀ sí orí ọ̀fẹ́ láti lè la ẹnu pé kọ́lọ́ ń dáríjì òun tí ó fi jọ́lọ́ nípè mo gbàdúrà fún gbogbo ẹni tí ó ń gbọ́ àdúrà yìí tó dẹ̀ ń wò mí lórúkọ Jésù ẹ ò ní sọ orí ọ̀fẹ́ nù. No gbogbo bíi tẹ́ ẹ bá dé tọmọtọmọ yín lórúkọ Jésù ẹ ò ní sọ orí ọ̀fẹ́ nù ẹ gbọ́ mi sà dádì àpá wà lára ọmọ ológo tó pọ̀. àpá ń bẹ lára ọmọ ológo tó pọ̀. Ah, àpá ń bẹ lára ọmọ ológo tó pọ̀ o ibẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ hmm. ọ̀rọ̀ ìdí nìyẹn tó fi dàbí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nígbà tèmi náà ò gbọ́n títí kan àwọn oníròyìn gan tá bá ń gbọ́ wọn lórí rédíò a máa ń rò pé áńgẹ́lì ni wọ́n a kì í rò pé èèyàn bíi tiwa ni wọ́n. tàbáwọn artist. tàbáwọn artist. àmọ́ ah, Ọdúnladé Adékọ́lá eh, ó wá shopping mall wájú ilé wa. <laughs> bẹ́ẹ̀ ni ìgbà tí mi ò tí ì gbọ́n tí mo wà kékeré hmm. bẹ́ẹ̀ la ṣe máa ń pè wọ́n àfìgbà tèmi náà tó wá gbọ́n tèmi náà wá wà nírú ipò yẹn tó fi dàbí pé mo á rò pé bí mo ṣe ń ròǹgbà yẹn náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sí náà lè máa rò pé à ah, dádì tó wà lórí kámẹ́rà Yorùbá Gidi TV yìí à ah, áńgẹ́lì ni wọ́n o tàbí dádì tó sọ̀rọ̀ tí mo tí mo tí àwọn àgbáyé wò káàkiri áńgẹ́lì ni wọ́n kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìdí ni ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan gbà míì tó bá ṣẹlẹ̀ àwọn sẹlẹ́bírìtì wa náà máa jáde síta wípé kí ló dé ẹ má pa wọn nà wọn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ṣe lè rò pé téèyàn bá sọ̀rọ̀ tí ò dá sí ó lè dùn yín ó lè jẹ́ kẹ́ ẹ ní ọgbẹ́ lára hmm. bẹ́ẹ̀ náà làwa náà ṣe lè ní tá bá ṣe nǹkan tí ò dá ẹ máa dẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ló ṣe rí fún gbogbo ènìyàn àtìránṣẹ́ Ọlọ́run ẹran ara náà ló wà lára wa hmm. torí àwọn kan máa ń rò ó wípé kí ló dé ṣèbó ò ríran síyàn kí ló dé tí ò lè ríran pé ó pé òun yẹ òun náà fẹ́ kú bẹ́ẹ̀ ni hmm. ah, <laughs> lórúkọ Jésù mo gbàdúrà ìṣẹ̀lẹ̀ ibi tí ò ní fààyè sílẹ̀ fún ọ láti bọ́ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù kò ní dé báyìí ẹ mi sà ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run dàbí fìtílà ni sà bí fìtílà ni mm. bí fìtílà ni o bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ń gbàdúrà fún yàn tàbí tó bá ti ń dàyàn lóhùn bẹ́ẹ̀ láyé wọn ṣe rí bí fìtílà ni. Mm. yes tí ò bá rí bẹ́ẹ̀ ni bàbá wa SBJ Ọ̀ṣọ́fà wọ́n sì wà láyé mm. wọ́n bá sì wà ó wúrú èmi gan kí n tún bá ru bàbá yẹn kí n bá wọn kínú mi tiẹ̀ dùn pé yes àwọn àgbàlagbà tí ọlọ́run pè tí pé wọ́n la gbogbo àgbáyé jà èmi náà fẹ́ lọ bá wọn kí n tiẹ̀ kí n tiẹ̀ jẹ́ kán gbé owó lé mi lórí tàbí kán yàn mí kán fi òmòró yàn mí tí ò bá rí bẹ́ẹ̀ ni bàbá wa eh, nínú CAC bàbá wa apostol Ayọ̀délé Babalọ́lá tí ò bá rí bẹ́ẹ̀ ni irú bàbá náà bá bá wọn tẹ́ ẹ bá dẹ̀ wórú bí ayé bàbá ìgbà tí mo ń sọ pẹ̀lú àwọn èèyàn mi kan mo ní ẹ wo bàbá wa SBG ọ̀fẹ́ ọ̀fà mi ì máa rò pé bàbá pé eighty years mi ò rò bẹ́ẹ̀ o bàbá wa àpọ́sù àìdè babalọ́lá mi ò máa rò pọ́n pé eighty years bákan náà bàbá wa St Moses Orímọládé àwọn náà mi ì máa rò pọ́n pé eighty years ṣe rí ayé tá a wà yìí <laughs> àwọn tọ́lọ́wọ́n bá lò ní ọ̀nà tó lágbára gan-an tí ó dẹ̀ kárí gbogbo àgbáyé àdúrà ni ká fi máa ràn wọ́n lọ́wọ́ hmm. àdúrà ni ibi tí mo ti bẹ̀rẹ̀ ni wípé fìtílà ó ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tàbí àwọn tó ń túyàn lẹ̀ bíi fìtílà ni wọ́n ṣe rí ìdí nìyẹn tó fi dàbí pé gbogbo àwọn tó wà láyìíká wọn náà ẹ rí i pé Paul apostoli sọ níbìkan ó ní kí àwọn ọmọ ìjọ máa gbàdúrà fún wa èèyàn lè gbọ́wọ́ léèyàn pé lórúkọ Jésù àrùn ẹ̀tẹ̀ tó gbé wá ó yá jáde èèyàn lè gbọ́wọ́ léèyàn pé lórúkọ Jésù òkú gbé wá ó yá kó jí kó sì jí kárùn ẹ̀tẹ̀ lọ ṣùgbọ́n kóun náà ní nǹkan tó ń bá fà hmm. yes bẹ́ẹ̀ ni nínú bíbélì lára àwọn apọ́stù náà hmm. mi ìrántí orúkọ ẹni yẹn dáadáa. jẹ́sì apọ́stù tán sọ fún pé kó máa mu wáìnì díẹ̀ díẹ̀ nítorí àìlera ẹ̀. Pọ́ọ̀lù náà ni ìkan náà wà òun náà ní àìsàn kan lára bó ṣe wá ń ṣiṣẹ́ ìrere tí àwọn èèyàn rí pé ó gbóná gan iṣẹ́ ìrere gbóná gan ó wá sọ fún Ọlọ́run ó ní àà Olúwa ṣé bí wo ló ń lò mí tí mò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu yìí àìsàn tó ń bẹ lára tèmi náà bá mú kúrò ọlọ́run ní oore ọ̀fẹ́ mi tó fún ọ ibẹ̀ ni language yẹn ti jáde ṣùgbọ́n àwọn èèyàn wá wọn kì í rí bẹ́ẹ̀ ara bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń sọ fún àwọn ènìyàn jọ torí ọlọ́run agbára ọlọ́run nìkan ni ẹja máa wá ẹ jẹ́ àwọn kan gbà tí ìṣòro dé fún bá jésù ní tí ìṣòro yẹn le gan hmm. tó di pé wọ́n fẹ́ kan jésù hmm. tán tiẹ̀ ti kan ẹnìkan sọ pé kò ṣe wá kúkú lo agbára ẹ ṣe sà ìdí nìyẹn ẹ̀yin náà tún ti sọ́ọ̀sì ẹ rí i pé ẹ tún ti sọ́ọ̀sì nígbà tí mò ń sọ̀rọ̀ àwọn bàbá bàbá yẹn hmm. wípé wọn ò pẹ́ láyé hmm. tí wọ́n fi lọ hmm. ẹ wò gbé ayé Jésù náà nítorí pé a fẹ́ lo Jésù náà káàkiri gbogbo àgbáyé pé lẹ́yìn rẹ̀ àtúnífẹ́ rí òjíṣẹ́ kankan tó lè ṣiṣẹ́ agbára tóun náà ṣe ẹ rí i pé ìgbé ayé tiẹ̀ náà ò pẹ́ nítorí náà tá a bá rà àwọn ẹ̀sà tó bá wá sínú ayé tí wọ́n mi ayé àdúrà ni ká máa fi ràn wọ́n lọ́wọ́ gbogbo wa náà ni aláṣìṣe níwájú ọlọ́run hmm. bíbélì sọ wípé ẹni rere kan ò sí bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. pé ká má fi àléébù gan wọn. ká má fi àléébù ká má fi kan ẹnikẹ́ni ká má fi ọ̀rọ̀ òdì ká má fi gàn wọ́n o ká má fi gàn wọ́n o ká má fi gàn wọ́n o ká má fi gàn wọ́n ìdí nìyẹn tí gbogbo wa náà fi gbọ́dọ̀ máa fọwọ́sowọ́pọ̀ a sì gbọ́dọ̀ wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà. nínú ẹ̀mí ká wà nínú ẹ̀mí ní gbogbo ìgbà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin Ẹ̀gbin Ọ̀run yìí àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n kú nínú ìṣẹ̀lẹ̀ ìrìn àjò lọ síbi kọ́nsáàtì wọ́n yẹn lọ́ntán wọ́n bọ̀ nílé wọ́n sì pàdé ikú wọn lójijì ṣé nǹkan kan wà tá a ní láti kọ́ dìmú nínú ẹ̀mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣé ẹ̀kọ́ kan wà fún wa nínú ẹ̀mí. ẹ ṣe sà ṣe rí ayé tá a wà yìí hmm. mo ti sọ lẹ́ẹ̀kan ayé tó rújú ni mystery ni àdìtú ni àdìtú ni okay. ayé tá a wà yìí àdìtú ni ṣẹrẹ tó ń lọ bì ó yẹ kó wà nú ẹ̀mí nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn agbára òkùnkùn kan ti rí oore arábìnrin tó ń bọ̀ tàbí oore ẹni tó ń bọ̀ àwọn agbára òkùnkùn yẹn lè wá rí i pé à oore tó ń bọ̀ yìí oore ńlá ni o ṣùgbọ́n a fẹ́ kóore yẹn dé lásán láì fẹ́ fi nǹkan kankan lọ́rùn ṣé ẹ̀ ń gbọ́ mi wọ́n wọ́n wàá wá gbogbo ọ̀nà láti fẹ́ jẹ́ kí àwọn nǹkan kan tó lè máa mú ìrántí ìbànújẹ́ wá tó jẹ́ pé tí àwọn ẹbí àwọn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí tàbí tó wáyé pé bóyá ẹnìyẹn náà ó ṣẹlẹ̀ sí kò kú tí ó fi máa rántí pé ah kò dẹ̀ pẹ́ tí kinní ìṣẹ̀lẹ̀ sí mi ni lágbájá dolówó kò dẹ̀ pẹ́ tí kinní ìṣẹ̀lẹ̀ sóò ni tàmẹ̀dùn dọlọ́rọ̀ kò sí ẹni tí irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí ṣùgbọ́n a máa gbàdúrà ní gbogbo ìgbà ìdí nìyẹn tó fi dàbí wípé ní gbogbo ìgbà tí n bá fẹ́ ṣe program mo ṣe birthday mi ní sunday twenty eight nígbà tí mo fẹ́ ṣe birthday yẹn a dẹ̀ fẹ́ há nǹkan fún àwọn tó pọ̀ nígbà yẹn. april twenty eight. bẹ́ẹ̀ ni sà april twenty eight mo wá fi sínú àdúrà mi nítorí pé ó lè jẹ́ pé oore kan ṣì ń bọ̀ wájú o mo fi sínú àdúrà mi olúwa a dẹ̀ ṣèsọjí ọjọ́ márùn-ún náà ọjọ́ mẹ́rin ká tó ṣe Programu ní twenty eight yẹn birthday mi ṣùgbọ́n mo sọ fún ọlọ́run olúwa gbogbo àwọn tí ó wà ìṣẹ̀lẹ̀ ìjàmbá bí májò ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni àtìgbà tó ń bọ̀ àtìgbà tí wọ́n padà sílé wọn ìdí ni wípé ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ ní bí ọlọ́run ṣe ṣe oore fún wa tó yìí náà ó lè tún jẹ́ pé ọlọ́run tún fẹ́ ṣe oore ńlá ṣe fún wa tó pọ̀ dáadáa tó jẹ́ pé bóyá ibi tí àti ìdè ní rere tọ́lọ́ fẹ́ mú wa débẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá wá tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn tí nǹkan yẹn náà bá padà bẹ̀rẹ̀ torí yẹn bá padà bẹ̀rẹ̀ á dàbí ẹni pé ṣé kìí ṣe pé èèyàn ti ṣe nǹkan tí ò da àbí èèyàn ti lu àwọn ẹni yẹn tàbí èèyàn ti tẹ́ǹdì. ìdí nìyẹn tó fi dàbí pé nígbà tí mo wá wo sàkún ẹ̀mí ọlọ́run wá fi sí mi nínú wípé kí n fi àkórí yìí kí n fi báwọn ènìyàn sọ̀rọ̀ kí n dẹ̀ fi gbàdúrà fún wọn pàápàá jùlọ ìyẹn abiyamọ la rán mi sí jù. àkórí wo. àkórí ọgbẹ́ lára ọmọ ológo. Mm ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ló wà lára àwọn ọmọ ológo téèyàn bí téèyàn ò dẹ̀ mọ̀ téèyàn ò fura mo rọ ẹ̀yin abiyamọ àti gbogbo ẹ̀yin ọmọ ológo tẹ̀ ń gbọ́ mi sà ẹ jọ ẹ má jà fàdúà ṣeré ẹ má dẹ̀ jẹ́ ká máa mú ọ̀rọ̀ olúwa ní ìmú kékeré ẹ má jà fojú kékeré mu ìyá kan pè mí láìpẹ́ nígbà tí mo gbàdúrà fún wọn mo sọ̀rọ̀ fún wọn lórí àwọn ọmọ wọn wọ́n ní àdádì lóòótọ́ ni nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni fúnra wọn náà sọ yẹ ọmọ tán bí fún mi àtàwọn àpẹẹrẹ nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n sọ wọ́n ní àdúrà ní kẹ́ ẹ jẹ́ ká jọ gbà o wọ́n wá ní àkósí wàhálà ṣùgbọ́n nǹkan tí mo rí ni pé láti ìgbà tán ti bá mi sọ̀rọ̀ ó ti ń lé lọ́sẹ̀ mẹ́rin báyìí wọn ò tí ì padà get back sí mi mo wá rí wọn wípé hmm. ó dàbí pé agbára òkùnkùn tí ò fẹ́ káwọn ọmọ yẹn bọ́ òun ni ò fẹ́ kán lè jẹ́ gbàdúrà yẹn papọ̀ ìdí nìyẹn tó fi dàbí pé a gbọ́dọ̀ jẹ́ alágbára nínú olúwa a gbọ́dọ̀ lè máa gbàdúà nítorí pé ṣe rí kò sẹ́ni tó wà láyé tí ò ní ogun kan sí kejì tó ń kojú ẹ̀ ẹlòmíì lè gbéra láti nàìjíríà sà kó má rí ìdádúró tí ó fi dókè òkun hmm. ṣùgbọ́n nígbà tó má dé òkè òkun tán àsìkò tó bá yẹ kó rí ìwé gbà wọn ní jó rí ìwé gbà sà ara ọgbẹ́ tó wà lára ọmọ ogunlógo nìyẹn o hmm. àsìkò tó bá gbàwé tó bá yẹ kó ríṣẹ́ tó dà sà àwọn tí wọ́n níwèé gan ó ṣiṣẹ́ òun tó gbàwé ò ní ríṣẹ́ ṣe bẹ́ẹ̀ náà sà ara ọgbẹ́ tó wà lára ọmọ ológo òun náà ni wípé òbí tó jìyà lórí ọmọ ó ti tó bí ọdún méjì kan tírú ìṣẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí sí ìyá kan tó pè mí rí ìyá yẹn wọ́n ṣàlàyé bí nǹkan tó ju wọ́n gba àárù àárù ni wọ́n gbà tí ọmọ wọn fi lọ sókè òkun àkọ́bí lọ ó mú àbúrò lọ ó kọ ẹnìkan ìkejì ìkẹta náà wọ́n ti promise wọ́n ti ń promise àti process láti mú un lọ ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ àsìkò tó wáyé kí ìyá yẹn jókòó kan jẹun kan máa jẹun àwọn ọmọ àsìkò yẹn ni wọ́n náà jíṣẹ́ fún àwọn ọmọ yẹn pé àjẹ́ nìyá wọn ìyá wọn tí ò pa wọ́n nígbà tí wọ́n wà ń kékeré ìyá wọn tó ń lọ ràárù tí ò lo agbára àjẹ́ ṣùgbọ́n síbẹ̀ táwọn ọmọ fi dókè òkun ẹ wo bí ara ọgbẹ́ náà ni torí pé wọn ò fẹ́ kí ìyá yẹn ó jẹun ògo àwọn ọmọ ẹ̀ ara ọgbẹ́ náà sì ni pé kí abiamọ wà kó jẹ́ pé gbogbo ìgbà ni ó fi máa dààmú tàbí ó máa sunkún lórí àwọn ọmọ ara ọgbẹ́ ni fún obìnrin kó wà nílé ọkọ kó jẹ́ pé kò gbádùn nílé ọkọ ara ọgbẹ́ ni fún ọkùnrin kó ní ìyàwó kó jẹ́ pé gbogbo ọjọ́ tó fi ń gbé nínú márèèjì náà kò ní ìgbádùn nínú márèjì wọn olúwa ní kẹjá jọ gbàdúrà hmm. àwọn ọgbẹ́ tó wà lára ọmọ ológo pọ̀sà tí ọ̀pọ̀lọpọ̀ sì fura tó jẹ́ wípé àwọn ogun tó dẹ̀ ń tẹ̀lé wọn wọ́n á fẹ́ kán gbọ́ ṣùgbọ́n wọn ò ní fẹ́ kán lè ṣe nítorí yẹ kán ṣe hmm. mo sọ nígbà tí mo ṣe prógáàmù náà ta sọ̀rọ̀ nípa ti àwọn Mohbad àti Sisi Quadri náà hmm. ẹ rí i pé mo sọ mo nígbà míì wà ẹlòmíì máa ń yára láti fẹ́ gbọ́ ìran ṣùgbọ́n kì í ṣe láti fẹ́ gbé ìgbésẹ̀ lóòótọ́ oríṣiríṣi ló wà láyé ṣùgbọ́n ìwọ tó o fẹ́ pè náà ó yẹ kí ìwọ náà wà nú ẹ̀mí tó bá dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tó rí pé ọ̀rọ̀ tó nítumọ̀ ló gbọ́ látẹnu ránṣẹ́ ọlọ́run jọ má fi ṣeré mo gbàdúrà sà àwọn abiyamọ tó lè ṣàmì ẹjọ́ ẹ bá ń pín fọ́nrán yìí torólúwa sọ fún mi pé òun fẹ́ kí prógáàmù yìí rìn gan ká lè tú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílẹ̀ láti òní lọ ogun tó ní dandan òun ò ní jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ lórúkọ jésù iná ọlọ́run máa jó dànù ogun tó lòun ó pa yín lẹ́kún lórí ọmọ ogun tó lòun ó pa yín lẹ́kún lórí iṣẹ́ ogun tó lòun ó pa yín lẹ́kún lórí ìgbéyàwó ogun tó lòun pa yín lẹ́kún lórí àyànmọ́ yín lórúkọ jésù iná ọlọ́run máa jó dànù alágbára tó wá wà ń di ọ̀rọ̀ yín tó ní dandan àfi kú tògótògó irú alágbára bẹ́ẹ̀ ọlọ́run kò sí wọn lọ́wọ́ ṣẹ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ èdè ogun tá a fi dè yín wípé òun ò ní jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ iná agbára ọlọ́run kò jádànù iná agbára ọlọ́run kò jádànù májẹ̀mú ogun ilé tẹ ẹ ti jáde tó ń bá yín rìnrìn àjò papọ̀ tó lòun da ọ̀nà yín rú májẹ̀mú yẹn parẹ́ lórí yín ẹ ó rí ọ̀nà àbáyọ ọlọ́run kò fi yín lọ́kàn balẹ̀ ògo ní forúkọ olúwa jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù olúwa ní kẹjá jọ gbàdúrà gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ nínú àdúrà ìdí nìyẹn mo sọ lórí program tí mo ṣe last mo ní gbogbo wa náà a gbọ́dọ̀ jẹ́ aládùúà hmm, a hmm. gbọ́dọ̀ máa fira wa sínú àdúà ìgbà tá a bá wá gbàdúà débì kan tá a bá wá rí i pé a nílò ìrànlọ́wọ́ a nílò láti pe wòlíì. Hmm yes a nílò láti pè wọlé sà gbogbo wa la gbọ́dọ̀ gbóná nú ẹ̀mí gbogbo wa la gbọ́dọ̀ gbóná nú ẹ̀mí sà ká má tutù sà ká má tutù o gbogbo ènìyàn hmm. ló gbọ́dọ̀ gbóná nínú ẹ̀mí a gbọ́dọ̀ jẹ́ aládùúà a gbọ́dọ̀ máa gbàdúà nígbà gbogbo hmm. pàápàá àwa tá a bá jẹ́ òṣìṣẹ́ ìjọba hmm. tàbí a bá ń báyàn ṣiṣẹ́ tàbí bóyá iṣẹ́ tiwa náà tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ yẹn kì í fún wa láàyè mm, tó tó jẹ́ pé kì í mm. sábà fún wa láàyè a mm. gbọ́dọ̀ lè máa fi àyè lẹ̀ láti máa gbàdúrà bákan náà àánú tiẹ̀ máa ń ṣe mí gan lọ́pọ̀lọpọ̀ fún àwọn ìyá wa àti bàbá wa tó wà lókè òkun àtàwọn brọ́dà àti sísítà wa náà tó wà lókè òkun torí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa ń bízì ṣùgbọ́n síbẹ̀ náà bó ṣe ò jẹ́ ni bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n síbẹ̀ ẹ máa wáàyè fún àdúrà fún àpẹẹrẹ ẹlòmíì àlejò ní àdúrà fún ìgbà kan tí n bá rí i pé wọn ò tètè pè mí fúnra mi ni màá pè wọ́n fúnra mi ni màá pè wọ́n torí pé tí n bá ti lè ní ní documented pé èmi àti ìyànjọ fẹ́ gbàdúrà màá ti wò ó pé ó ṣeé kán busy hmm. so màá dẹ̀ pé ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ inú wọn máa ń dùn gan pé ah ẹ ti ẹ̀ pè mí so nítorí náà ẹ má jà fàdúrà ṣeré lórúkọ Jésù àódẹ̀ rí ọ̀nà àbáyọ hmm. Olúwa rán mi pé kájọ gbàdúrà papọ̀ lórí gbogbo nǹkan tó wù kẹ́ máa là kọjá ẹ á béèrè lọ́wọ́ ọlọ́run pé olúwa kí ni orísun ogun yẹn kí ló fa ogun yìí àti pé kí ni ọ̀nà àbáyọ mo dẹ̀ gba ọlọ́run gbọ́ pé lórúkọ jésù a ó jọ rí ọ̀nà àbáyọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lọ́lọ́run máa ń ṣe nígbà tá a bá ti gbọ́kàn wa lé lórí tí a dẹ̀ ń pè é bó ti tọ́ àti bó ti yẹ ẹ̀yin náà máa rí ìyanu ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tí ẹ fi máa pè mí láti jẹ́ ká gbàdúrà papọ̀ ó máa dára tẹ́ bá lè pè sí orí WhatsApp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 àmì adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wòlíì mo gbàgbọ́ pé èyí tá a ṣe yìí nínú ètò yìí yóò ṣàǹfààní fún ẹnìkan yóò ṣàǹfààní fáwọn kan yóò sì yí èrò àwọn táwọn nǹkan máa ń ní sí àwọn tí wọ́n jẹ́ wòlíì àwọn ìránṣẹ́ ọlọ́run padà dípò fífi àwọn àléébù wọn gàn wọ́n wọ́n á mọ̀ pé èèyàn làwọn náà ọlákúnlé fásùgbà ló kọ mi títí ìgbà míì tá a máa pàdé ire o. tọ́tọ̀tọ̀ top top top farm fruits àwọn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 èwe ń jẹ́ èbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. ìwé ń jẹ́ egbò ń jẹ́. àwọn tọ́lọ́run fìràn sì wà síbẹ̀. lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtẹgbòlé lọ́wọ́. oea herbs and shrub spices ni wọ́n ń jẹ́. iléeṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn bílẹ̀. tí yóò dùn lò fún gbogbo èèyàn. láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn. tí ń bá ní jàlágò ara. ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń o. oea herbs and shrub herbal spices ni yóò fi wí àtẹ̀gùn ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke ah! obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn oea absent shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe zero nine one five zero four nine one one six nine oea herbs and shrub spices. Ah. ọlọ́run ló ń fún wa ṣe.